بسم الله الرحمن الرحيم الحمد لله الذي احد نحمده ونجلله ونثني عليه بما هو أهل ولا نحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما اثنى على نفسه واشهد ان لا اله الا الله شهاده من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر قد أمركم الله تعالى بذلك في مواضع كثيرة في كتاب العزيز حيث قال جل, قال جل شأنه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 بحثنا كثيرا فيما يتعلق بأسماء الله الحسنى وبصفاته العلى وإن شاء الله خطبتنا اليوم تتم هذا الموضوع المبارك وإن شاء الله نختم هذه الخطبة بمسألة مهمة بل نقول بأعظم من صفات الله عز وجل عباد الله في الخطبة المارية سقنا لكم حديث أبي ذر رضي الله تعالى عنه فيما رواه الإمام ابن حبان في صحيحه مما يدل على عظم العرش وما يتعلق بالعرش والكرسي لعلنا إن شاء الله اليوم ندخل في ما يتعلق بالعرش العظيم وبالعرش المجيد وبالعرش الكريم كما وصفه ربنا سبحانه وتعالى قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ذو العرش المجيد فعال لما يريد الآية واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم وصف لكم وصف لكم جميع ما يتعلق بالعرش لعلنا ندخل في هذه الخطبة بما رأينا من حديث عبد الله بن مسعود مع أن العلماء رحمه الله تعالى اختلفوا في رفع هذا الحديث للنبي صلى الله عليه وسلم فمنهم من رفعه ومنه من وفقه لكن نقول أو أوسط الأقوال أن نقول هذا الحديث موقوف له حكم رفعه كما ثبت بذلك العلماء رحمه الله تعالى وهذا الحديث قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه قال ما بين السماء الدنيا والتي تليها 500 عام وما بين السماء إلى سماء اخر 500 عام وبعد وما بين السماء السابعة والماء 500 عام وفوق وما بين الماء والكرسي 500 عام وفوق الماء العرش وعرش الله فوق الماء والله فوق العرش لا يخفى عليه شيء من أعمالكم الحديث وكذلك عباد الله ما أن رسول الله صلى الله عليه وسلم وصف لنا بأن هذا العرش مع أن الله جعله فوق الماء كما ثبت ذلك من حديث عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنهما وارضاهما خلق رسول الله صلى الله عليه وسلم خلق الله خلق الله الخلائق وجعل المقادة وجعل المقادة قبل خمسين مائة ألف قبل خلق السماوات والأرض وعرشه على الماء ومن هذا الحديث استنبط العلماء رحمه الله تعالى أن عرش الرحمن على العرش طاف على العرش واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم وصف لنا بأن هذا العرش لها حملة الذين يحملون العرش كما وصفهم الله سبحانه وتعالى في سورة غافر أن الله قال أعوذ بالله من الشيطان الرجيم الذين يحملون العرش ومن حوله يسبحون إلى آخر الآية فاعلموا أن رسول الله صلى الله عليه وسلم وصف لنا هذه الملائكة رحمه الله تعالى عليهم السلام كما جاء من حديث جابر بن عبد الله في سنن من أبي داود قال قال رسول الله صلى الله عليه وسلم أذن لي أن أحدث لكم عن ملك من ملائكة الله من حملة العرش إنما بين شحمة أذنيه إلى عاتقيه سبعمائة عام الحديث وكذلك عباد الله اعلموا أن هذا العرش تحملها أربع من ملائكة الله ومن قول آخر تحملها ثمانية من ملائكة الله وفرقوا بينهم فرق بعض العلماء بأن أربعة يحملونها الآن وإن شاء الله في يوم القيامة يحملونها الثمانية كما جاء في سورة الحاقة وتحمل عرش ربك فوق يومئذ ثمانية الآية فكل هذا وجدناها في كتاب الله العزيز ووجدناها من أحاديث الصحيحة مما يتعلق بصفة العرش وأنها أعظم ما خلق الله وأنها أوسع ما خلق الله وأنها أحسن ما خلق الله وأنها أفضل ما خلق الله ومن خصائصه أن الله سبحانه وتعالى كما قررنا بأن الله سيدني السماء والأرض لكن قال العلماء سيبقى الله سبحانه وتعالى على عرشه بعد أن يطوي السماوات والأرض نسأل الله الذي لا إله إلا هو أن يفقهنا في الدين ويجعلنا جميعا الذين يستمعون القول فيتبعون أحسنه وقال فرد سوى المسلم أدرى لكل كاتب النبي صلى الله عليه وسلم عندما أمرنا قل بما جاءك فوا ọlọ́run bá ní sí àlékún kí àtìgẹ̀fà níbi sallallahu alaihi wasallam àti àwọn ará alẹ́ àti àwọn sàhábà rẹ̀ àti gbẹ̀ntí bá ń tọ ojú ọ̀nà níbi sọ́lá náà tí ó fi lè jọ àkẹyàmà ẹ̀rú sọ́lọ́run bá tó tọ́

àti pé lórí ọ̀rọ̀ tó ní í pẹ̀lú àsìmọ́ wa sifat àwọn orúkọ ọlọ́run bá wa àti àwọn òròyìn rẹ̀ ṣùgbọ́n àṣàdínlẹ̀ lọ wípé insha Allah ta'ala a sọ lẹ́nu lẹ́nu wípé a ti mọ díẹ̀ díẹ̀ nípa àbẹ̀rẹ̀ ọlọ́run bá wa a sọ fún yín pé ọlọ́run bá ó ní ọwọ́ a sọ fún yín pé ọlọ́run bá ó ní ojú a sọ fún yín pé ọlọ́run bá ó ní iwájú a sàlàyé pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní gìgísẹ̀ a sọ pé Allah subhanahu wa ta'ala àwọn èèmọ̀ kódà a sì bá ti pọ́ ọlọ́run bá ó ní ẹsẹ̀ asàlàyé gbogbo eléyìí mímọ̀ wàjánà fi kìtàbí àzà wàjánlá pẹ̀lú gbogbo ń dáhùn nínú àkùránù Karim àti tí a nígbèsọ́ máa ti ń fi ẹnu rẹ̀ sọ fún wa ta sì sọ níbẹ̀rẹ̀ rọ̀ wípé a lè mọ bọ́lọ̀ ti rí àfikọ́jẹ́ pé ọlọ́run mẹ́rin léwu níbà a lè mọ bọ́lọ̀ bá sọ rí àfikọ́jẹ́ pé alẹ́bí sọ́nà lọ́rọ̀ sálára ìlọ́mọ̀ ẹ̀ mọ́sàlàyé pé bí ọlọ́run bá sọ rí fún wa ni a sàfihàn eléyìí àwọn adé lórí nǹkan lágbára jù nínú nǹkan tí Allah subhanahu wa ta'ala tó fòrò yára rẹ̀ a sàlàyé pé ọlọ́run bá sẹ̀mí àmbàṣẹ́rọ̀ ọba táà ń sin ọba tí ń gbọ́rọ̀ ni ọba tá ń sin ọba tó ń nà ní ilẹ̀ àfẹ́rí àdínsì àbí musa al-ashari radiyallahu ta'ala anhu dọ̀ wọ́n yàrá níbi sọ́lá kọ̀rọ́jìnà marasalam ìjọ kan àwọn kúrò nípa salam lọ sí orí ìrìnàjò apákan ní gọ́sọ̀rọ̀ kò lẹ́yìn àwọn lórí ìrìnàjò yẹn tá a bá ti wá rìn àbí musa táwọn bá ti rìn díẹ̀ ìdá aláwọ̀n ẹ̀ka bárnà tá a bá ti rìn tá a bá ti débi òkè tó ga á sọ pé akbar eléyìí nínú súnnà ìrìnàjò ní téèyàn máa ń tí bá ti ń lọ gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ tó bá ti ń gun òkè lọ súnà ní kọ́mọ sọ pé Allahu Akbar tí bá tún rọ́ fúrì bọ̀ yóò mọ̀ pé subhanallah yálà ìfẹsẹ̀ rìn ní o yálà ó gbé nǹkan gun ní èyí ọmọ tó lọ ní o lọ́ba fẹ́ gun bí títí ẹni títí ti gbẹnu òkè ọmọ ìgbà àkọ́kọ́ sọ Allahu Akbar èyí bá ń bọ̀ ní o wọ́n fẹ́ rọ́ fúrì ilẹ̀ kọ́sọ̀ subhanallah ilé inú súnà ni Musa ní bá a ṣe ń ṣe ni a sàn sọ bá a ṣe ń díẹ̀ nítorí wákàn ní ojú rẹ̀ àjò ó lé pọ̀ ìnà àwọn sàbẹ́bà bẹ̀rẹ̀ sí ní pariwo ní bá ń pè Allah subhanahu wa ta'ala ní kíkakíka àbí wà gbọ́ àbí wà ń sọ fún wọn yí pé à kí ló tẹ́ fi pariwo báyìí ẹ ṣe sùúrù ẹ ṣe mẹ́dọ́ ẹ mẹ́ pariwo mọ́ lọ́wọ́ innakum tad'una asamman àdébìnrin ẹni tẹ́ ń pè gbòjì ọlọ́run bàbá kìí sáré tí wala amman ọlọ́run ọ̀fọ́ lójú orí yìí ọmọkùnrin ṣẹ̀tẹ̀ wa innakum tad'una sami'an basiran ẹni orí rìn kọ̀ríban ó súnmọ́ yín ju bẹ́ẹ̀ sí lò lọ ẹ̀yìn ìdẹ̀ pariwo wọn lọ Abu Musa ní àdúgbò sọlá ń sọ̀rọ̀ ìfáwọn ó kìlọ̀ fáwọn níbi mọ́ pariwo wọn lọ ajẹ́ pé nínú ẹ̀kọ́ ta tó fẹ́ ká mú dání òun ni wípé tá a bá sọ pé ọlọ́mọba ń gbọ́rọ̀ ó sì ríra ajẹ́ pé kò ní ìdí àmọ́ pariwo wọn lọ ló jẹ́ pé kò sí ní mọ́jẹ̀mú àdúrà mùsùlùmí káma wá pariwo wọn lọ yà pé ìjà pariwo aláàbá lẹ́ẹ̀méje káma wá pariwo léwu ẹ̀yà ká pariwo láyà lára báyìí gbogbo àwọn eléyìí ọ̀tako ìlànà ẹ̀sìn tiwa ládàbí àwọn sàlàyé pé Allah subhanahu wa ta'ala nínú àwọn nǹkan jẹ́ ìròyìn tá a gbọ́dọ̀ gbà òun náà ni istiwa'uhu 'ala al-'arsh òun ni pé Allah subhanahu wa ta'ala ó gún wà sí orí al-'arsh rẹ̀ àwọn sọ yìí pé arúṣù ọlọ́run ọba ìṣẹ́ kí làwọn èèmọ̀ tí a rí nípa rẹ̀ eléyìí asọ̀fúnilẹ̀ wípé arúṣù ọlọ́mọba mọ̀kùlùkún wọ́n dàní lè anna ha mọ̀rùbùbùn torí pé àlárúṣù ọlọ́mọba yìí mọ̀rùbùbùn in tí wọ́n rè wà kúlù mọ̀rùbùbùn mọ̀kùlùkún wọ́n dàní gbogbo tí wọ́n sì ti ń rè pátá wọ́n dàní ń ti rí ẹ̀rí wípé wọ́n ń rè arúṣù tá a sọ yìí pé ẹ̀dá ọlọ́run ọba ni Allah subhanahu wa ta'ala ó fi àlà arúṣì sọ́dọ̀ rẹ̀ ẹ́ ó ní wàá wà rabbul arshil azim rabbul arshil azim ló wọ́n ọlọ́run ọba bá àlẹ́ arásì ni ajẹ́ yìí pé wọ́n dá àlẹ́ arúṣì ọlọ́run lọ́dà àwọn afọ ni arúṣì ọlọ́run ọba yìí ká lè tètè mọ bí ó ṣe jẹ́ ìmọ̀tò tá a sọ yìí pé àlóò ní tó tóbi jù ní tọ́lọ́run ọba subhanahu wa ta'ala dá tó sì jẹ́ pé gbàgbọ́ mùsùlùmí ọ̀rọ̀ ṣe kì í parẹ́ òun náà ni àdìsá bìdáàdì tá a sọ yìí pé àdìbí sallallahu alaihi wasallam nígbà tí ń sàlàyé bí al-Kursi yìí ọlọ́run ọba ṣe rí asọ́pẹ́ ẹ̀mí sáà sọ yìí pé al-Kursi tá a bá mú kùrùsí yìí tá a bá fẹ́ gbé sí ẹ̀gbẹ́ àrùsí ọlọ́run orúsí ọlọ́run ọba ní kọ̀tà sí ka halkọ̀tì ó dàgẹ́lẹ́ bíi min òwò káàkẹ́ tàbí nǹkan kékeré kan tí ẹ̀rọ tàrà níbòmíì ó pè ní gẹ́lẹ́ bíi jéró tí wọ́n mú ìka yìí olùkèyàt aláàgọ́rì fàlátìlá àrùn àdébí ni wọ́n mú òka yìí tí ẹ mọ́tàrà rẹ̀ òka ike yìí tàbí jéró yìí tí ẹ jù sí orí ilẹ̀ ní pápá bẹ́ẹ̀ ni ó ti ní lóṣù mẹ́wàá kàkàkiri bẹ́ẹ̀ ni sánmà méjèèje àtìlẹ̀ méjèèje in ló ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kùrùsí yù kùrùsí yù táwọn sọ pé tó báyìí tí sánmà kéré lẹ́gbẹ̀ẹ́ tó báyìí àtìlẹ̀ méjèèje alùsùn wa ni bí sọ́mà ṣe wá rí sí àti ilẹ̀ bẹ́ẹ̀ sí kùrùsí yọ bẹ́ẹ̀ náà ni kùrùsí wa ṣe lẹ́gbẹ̀ẹ́ aláṣọ ọlọ́run ìlọ́bi sọ yí pé àwọn ọmọ àkàlà kan lọ́wọ́ àlàáṣì in tó tóbi jù tọ́lọ́wọ́ ọba dá òun náà àlàáṣì ló jẹ́ pé bí àwọn mọ̀ lérò yìí pé bó o wá ní àlàáṣì ṣe tó wọ́n ní àrùsù ọlọ́wọ́ ọba àlàáṣì ọlọ́wọ́ ọba yìí kò sẹ́ni ó lè mọ òun díwọ̀n rẹ̀ kò sí ń ta lè fi díwọ̀n rẹ̀ ṣùgbọ́n fún wa ní àwọn òròyìn kan nípa rẹ̀ àkọ́kọ́ òun náà ni pé àlàáṣì ọlọ́wọ́ ọba yìí orí omi ni Allah subhanahu wa ta'ala gbé sí ní omi tọ́lá ọba subhanahu wa ta'ala aláṣọ rẹ̀ sí irú omi wo ni abdullahi ọlọ́nkọ́ba ni sí ọgbà ọ̀rọ̀ àwọn fífẹ́ ara olórí eléyìí abákaní àbíbí lọ́sọ abákaní olùlọ́sọ ọlákúnlé abdullahi Mas'ud ó yà níbi ó àwọn wípé ma bayna as-samaa'i wa la taliha sánmà kọ̀ọ̀kan láti tí a fi kẹ̀ntọ́ tẹ̀lé etí ń bẹ láàrin ìrìn àjò rẹ̀ hapsoni àti àmì odidi ọgọ́rùn márùn ọdún ilẹ̀yẹ rẹ̀ láàrin sọ́bẹ̀ kìíní síkẹta síkẹrin èyí ò rè bá tábà tó wá kú ní sọ́bẹ̀ ẹlẹ́ẹ̀keje ká tó bọ́ sí ibi tí kù sí ọlọ́run bá wà ìrú ìrìn àjò lẹ́yìn rẹ̀ a kan àlùmáà ọwọ́ à ń sọ yìí pé lẹ́yìn omi òun wá ní àdárúsọ́lọ́n wá lé téńté sí àwọn afọ àwa ni tí àdárúsọ́lọ́n bá wà lórí omi tá a kọ́kọ́ rí èmọ̀ yìí pé ọlọ́run bí arúṣọ ẹ̀sìn lórí àdéhùn ìpínlẹ̀ tó ń pè wà arúṣọ ọ̀dọ̀ náà ọlọ́run bí arúṣọ ẹ̀sìn orí omi sọ́dá dúró ni àbòlókò àdárúṣọ ọlọ́run bá subhanahu wa ta'ala àkọ́kọ́ abọ́kẹ́ náà wọ́n mọ̀ sọ yìí pé tí ẹ má sọ yìí pé arúṣù nílẹ̀ lágbára gẹ a máa túmọ̀ àṣẹ̀rí ìtẹ́ tí ẹ ń bá ní arúṣù a máa túmọ̀ àṣàkúfù òkè ilé tí wọ́n bá kan lé tán sákùfù lé àjà rẹ̀ tí wọ́n bá ní arúṣù ọlọ́lọ́bá náà a máa túmọ̀ alfanak wọ́n tún bá wọn ṣùgbọ́n tó máa ń sọ pé arúṣù nípa Allah subhanahu wa ta'ala àwọn àfáà ní gẹ́gẹ́ mẹ́mú rí kàfíìsì sọ ó ní ìtumọ̀ rẹ̀ ní wípé ká máa gbà yí pé òun náà ní ìtẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala tọ́jẹ́ wípé ògùn kọ̀wá ìbù ìtẹ́ ọlọ́run ìwá rẹ̀ ó ní àwọn òpó arúṣọ ọlọ́run bá lóko òpó tó ní kí ni sẹ́ òpó hadith wa anabi sallallahu alaihi wa sallam min hadith abi sallallahu al-khudri ó ń sọ ọlọ́run bá ní annasu yusakun anabi tó lálùkè àmà àwọn èèyàn máa dákú biribiri wọn láwọn òde bá wọn nígbà tí sọ bá dé sẹ́ńpà bọ̀ fèrè àwọn òní gẹ́jà làwọn máa àdébí ní fún àbúrò àwọn ọmọ ìyẹn fíìk àdébí ní èmi ní ẹni àkọ́kọ́ tí yóò kọ́kọ́ gbórí òkè nígbà obìnrin bá kú lọ sallallahu alaihi wasallam bí n bá gbórí òkè tán àdébí ní wọ́n bá rí àdàbí Mùsá áfìdún bìkọ́ ìmọ̀ tí mi ń kọ̀ wá ìmìlà àrùsì bí gbórí òkè tó ń bá gbórí òkè òun wọ́n bá rí àdàbí Mùsá tó ti dìrọ̀ mọ́ òpó kan nínú àwọn òkú tó ń gbé àdára ó rẹ̀ wá tí ìfìmọ̀ mi bóyá àfa àkọ́kọ́ bílé bóyá àbí mò ń mi jí ni àbí Allah subhanahu wa ta'ala ó ti ẹ̀ la àwọn níbi ikú dídákú tí mo wá dákú ó fi dídákú ti jó òní nígbà wàhálà àti ìtàn Musa tó dé ó fi di àlàkùn tá a fẹ́ gbé àdìsí ó ní wípé àdìsí ìsìbáàtú yìí pé àlárúṣọ lọ ó ní kọ́ ìmà òkú tó gbé dúró àwọn wa ní òpó ìná Allah subhanahu wa ta'ala ó fi ṣe ìmọ̀ bẹ́ẹ̀ arúṣù ń lórí omi ó tún wá ní òkú àwọn ọdẹ mélòó ní òkú yìí tó gbé àwọn ìṣẹ̀lẹ̀ ọba subhanahu wa ta'ala dúró apákan nínú àwọn onímọ̀ wọ́n ní mẹ́rin apákan ní mẹ́jọ ni ṣùgbọ́n aláìmọ̀ ìdàlọ́ àwọn àfọwọ́ nípò láti mọ̀ òun náà ní wípé áwùsù ta aṣọ kó lóko yìí lára àṣàmàlà ó ní àwọn èèyàn àwọn màláìka ọlọ́run ọba kan bẹ ó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ní pé ẹ̀yìn ẹgbẹ́ àdáròṣù dání àwọn màláìka yìí bóòdà ti mọ̀ anabi sallallahu alaihi wasallam ní fìjáwé abdullahi àdàbà àbídáwò ó ń sọ ọlọ́run ọba ní ó dín nàlẹ́ àdínà màtí yọ̀ǹda fún mi ní ìsìn ní ìsìn an uhaddisa lakum an malakin malaikati allah bi amrul arsh anabi ní ọlọ́run ti yọ̀ǹda fún mi kí n máa sọ fún yín ní ìsìn o nípa malaku kan ìkan nínú àwọn malaika tó gbé àyàrá ṣe ọlọ́run ọba dání ọlọ́run ní sọ díẹ̀ yín parẹ́ o àdúrà fẹ́ máa sọ ó sọ ọlọ́run ní inna ma bayna shammati udhulayn anabi ní sẹ́ẹ̀rí ìtì ń bẹ láàrin jọ̀wọ̀jọ̀wọ̀ etí rẹ̀ ìlà títì déèjìká rẹ̀ béèyàn ọba rẹ̀ sábà mi àti àmì ìrìn àjò seven hundred years ilẹ̀ yóò rìn láàrin jọ̀wọ̀jọ̀wọ̀ etí ẹ̀ ìlà títì déèjìká rẹ̀ ìwé ẹ̀mí wájú wáyé pé tọ́mọ́jẹ́ pé yẹn fẹ́ lu ẹyẹ tó yára jù ẹyẹ yẹn yóò rìn ìrìn àjò tí mílíọ̀nù jọ̀wọ̀jọ̀wọ̀ etí mọ́lákùtù gbẹ́sọ̀ ọlọ́mọbalọ́yìn àti èjìká rẹ̀ ní seven hundred years àbọ̀ wa ni tó bá gbé mọ́lá ìkẹ́nu àwọn tó gbé arúṣọ ọlọ́run bàdání tó bá rí báwọn kí lẹ fẹ́ fi rò ìtí ẹgbẹ́ lóṣè rí àwọn ní àwọn mọ̀láìká yìí wọ́n gbé kọ́ ilé ọ̀pọ̀ ọ̀pọ̀ dání àwọn afọ àwa ni mẹ́rin náà mẹ́jọ ni ṣùgbọ́n arọ́rọ̀ mi kò tó fẹ́ wá dára torí pé náà lùkùrọ̀ àjò kẹrin yìí Allah subhanahu wa wọ́n wà gbé àlárọ̀ sí òun ọlọ́run ọba dání níjọ́ náà lọ́hùn àwọn mẹ́jọ mẹ́jọ yìí àbọ̀nbí àlàyé torí ìtẹ̀ náà abákan wa ní mẹ́rin ní àwọn mọ̀láìká yìí nígbà tá à ń bẹ láyé lónìí tó bá di àlùkìyàmá japan ìlànà ìṣòro tó bá di àlùkìyàmá wọn ò di mélòó wọn ò di mẹ́jọ tí wọn ò bí àlárọ̀ sí ọlọ́run ọba dání mẹ́jọ yìí ṣé mẹ́jọ ló ń kà ní àbí mẹ́jọ ní sáfù tí wọn ó àbí mẹ́jọ ní àsùnmẹ́fà àmàlẹ́ká irú rẹ̀ àmàlẹ́ká eléyìí ẹnu àwọn mímọ̀ ọ̀pápọ̀ lórí rẹ̀ apákan ní mẹ́jọ ni wọ́n ló ń kà tabaka wọn lẹ́kọ̀ọ́ kan apákan náírà mẹ́jọ ni wọ́n sáfù tí wọ́n tò ní mẹ́jọ apákan náírà ìrẹ́ bí wọ́n ti rí pé gúrùpù kan rẹ̀ báwọn ṣe rí rẹ̀ gúrùpù kan rẹ̀ báwọn ṣe ìnẹjọ aláyè hàn asáàmù yìí pé wọ́n gbé àrà ṣẹ náà bàbá ní àwọn wo hamatul arush àwọn màláìka tí wọ́n gbé arush ọlọ́run bàbá ní iṣẹ́ tiẹ̀ Allah subhanahu wa ta'ala ó ń jẹ́ mọ́ ìpín àrùsù òun sẹ́ ìtọ́lágbára pọ̀ àti pé wọ́n gbá àrùsù dání àrùsù ìbẹ̀ lórí omi òpó ìsìnbẹ̀ lára àrùsù yìí nínú ìmọ̀ta tó nípa àrùsù yìí òun náà ní pé Allah subhanahu wa ta'ala ó ní wàṣàmùsì wàṣàmùsì tajri mùsàkọ́rìn láha Allah subhanahu wa ta'ala ó ń sọ̀rọ̀ nípa òun fún wa yàtọ̀ fọ́tìlì sọ́ọ̀tì yá oòrùn bí ṣe ń lọ tí ń bọ̀ ó ti ní ààyè ibi tí máa dé sí afọ́ọ̀bẹ́ dabas ó nítumọ̀ rẹ̀ ni wípé àlárúṣù ọlọ́run òun náà ni ibi oòrùn máa dé sí tó ọ́fíìsì mọ́ rìpọ́tù sí ìlọ́fà tá ní tó padà wípé adébísọ̀ ọ̀rọ̀ sálámà ó ní gbogbo tó bá ti fẹ́ ni ọ̀rùn wá sí abẹ́ tí ó wà fún ọlọ́run bá yìí tẹ́ wọ́n yọ̀ǹda fún tó bá fẹ́ wọ̀ náà yóò ṣe bẹ́ẹ̀ mo tún ṣe ní padà ọlọ́run wọ́n tún yàgbẹ̀ fúnkọ́ máa lọ tí ó fi wá dandan tó jẹ́ yí pé tẹ́kùnrin bí shams òòrùn ọ̀nà rẹ̀ máa wọ̀ ibi tẹ kí ni o ibi o ti máa yọ tó bá ti dẹ́rọ àṣù ìdán náà lọ́dọ̀ ọmọ bàṣù kánú àtàrà bí fúnrẹ́kà tó fúnrẹ́kà rẹ̀ pé ọlọ́run tó ti dé sí lọ rẹ̀ wọ̀ ni mo ti máa wọ̀ wọ́n dà padà bí o ti ń bọ̀ wàdálíkà hìnà yàkó musa àdàbí ní tó bá lásìkò gbà náà iná ìnàkìyàmọ́ ni ìdá agúnlé mọ̀ wípé àrùsù ọlọ́run ọba ìṣẹ́ ẹ̀dá kẹtọ nínú ẹ̀dá ọlọ́run tó lágbára ni ṣùgbọ́n tí a ń sọ pa sífọ̀ ọlọ́run ni wípé ọlọ́run wá gún wà sórí rẹ̀ subhanahu wa ta'ala wal istiwa kíkún ọ̀rọ̀ ọba ma'lumun ibi ọlọ́run gún wà sí lásọ yìí alọ́wọ́ lórí omi alẹ́kùn mẹ́mẹ́ amúnaka kẹgbẹ́ dání kọ́dà aṣọ ibi òòrùn olùmọ́ni bẹ́ẹ̀ kò forí kalẹ̀ fún ọlọ́sùn subhanahu wa ta'ala mẹ́ ọlọ́run wá gún orí rẹ̀ gígún ọlọ́run kì í tá a mọ̀ ní wàlìkẹ́yìnfẹ́ àdáyìrò máa kó ní ṣùgbọ́n bó ọlọ́run bá ṣe fún wa làákà ìwò lè gbé o wọ́n ní ìmánu bí ìwà àjíbọn kágbẹ́ ọ̀pọ̀lọ́run ọba subhanahu wa ta'ala ó gún wa ọ̀rá yẹn ní o amúdọ̀gbà ọ̀pọ̀lọ́run bá gbóòrẹ́ rà aṣọ wọ́n sọ ààrẹ àdìhà bídà àtún ṣùgbọ́n ká mẹ́ wá bèrè bèrè ẹ̀dá kan bá ti ṣàlàyé sọ́dọ̀ ọba jẹ́ bẹ́ẹ̀ ṣé ọlọ́run bá fẹ́yìntì ni sọ́dọ̀ ọba ṣe gbá ni kọ́mọ́ fi dọ́tí tàwọn ẹ̀dá bá àṣẹ ìjókòó bídà àlélẹ́ eléyìí nínú tí ó padà sọ̀rọ̀ ní kẹfìrí tó jẹ́ pé gẹ́gẹ́ ní kótó máa ń sọ wípé a gbọ́ àwọn ìròyìn ọlọ́run bá yé ní ìbámu sí bí Allah subhanahu wa ta'ala pé sàlàyé rẹ̀ fún wa abẹ́ ọlọ́run kó fún wa ní àgbọ́yé àwọn alámọ̀rí. alhamdulillahi rabbil alamin wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi al-akhyar wa sallama tasliman kathira ibadallah ittaqu rabbakum fi sirri wal alal واعلموا أن الله سبحانه وتعالى سيبعث الخلائق وسيجازيهم على قدر أعمالهم نسأل الله السلامة يومئذ واعلم عباد الله أن العلماء اختلفوا في أول ما خلق الله فمنهم من قال أول ما خلق الله القلم ومنهم من قال أول ما خلق الله الماء ومنهم وهو أصح من قال بأن أول ما خلق الله العرش واستدلوا بذلك بحديث عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه الذي أخرجه الإمام مسلم رحمه الله تعالى في صحيحه بأن رسول قال أول ما خلق الله قال خلق الله مقادير كل شيء قبل خلق السماوات والأرض خمسين بخمسين ألف عام وعرشه فوق الماء نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه نعم قبل القرى سؤال مسلم أقول كيف كفى النبي صلى الله عليه وسلم أسمي الله سبحانه وتعالى أما تني أبي لدو وصلى الله عليه وسلم ó jẹ́ ká lè mọ nípa àpamímọ rẹ̀ ó sì jẹ́ kí àgbọ̀yé àlámọ̀rẹ̀ tá à ń sàlàyé àtàwọn tó ṣe pẹ̀lú ẹ̀sìn wọn akójú ojú wáyé kéèké a sọ yìí pé àlárúṣọ ọlọ́run ọba tí ó níyè méjì orin tó tóbi jù ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ìmọ̀ta tó wá rí òun náà ni wípé àwọn àfọ onímẹ̀sìn wọ́n yapa ẹnu lórí pé kí ni tọ́lọ̀ kọ́kọ́ da gẹ̀rẹ̀ a rí àdíìfù kan tọ́jẹ́ yí pé ọfẹ́ mú rùjú dání ṣùgbọ́n àwọn àfà ẹnu òkò lérí wípé kí lọ́lọ́ kọ́kọ́ da apá sọ pé àlàkọ́dá mú gègé ọlọ́mọkọ́dá aníkílẹ̀ rèé wọ́n ní àdífì òbárẹ́kì summit ilẹ̀ àwọn fífẹ́ rí aníkílówí òbárẹ́ náà gbèsè àwọn sọ fún wa pé inna awwala ma khalaqa Allah al-qalam nǹkan àwọn kọ́tọ́nù kọ́kọ́dá òun náà ní kọ́lá fàkọ́tọ́lá wọ́pùtò ọlọ́run wá ní ìwọ gègé máa kọ́ kálámù pé ọlọ́run bá kí ni kí n kọ́ ọlọ́run wọ́pùtò mọ̀kọ́rẹ́rọ̀ kò lè ṣe máa kọ́ kádàrà gbogbo nǹkan kádàtà tó mọ̀ tí ó fi dàrẹ́kẹ́ mọ̀ gbogbo tó sẹ̀rẹ̀ mọ̀ kọ́ apá náà ń gbà wọ́n lọ pẹ̀lú hadith yìí kọ́lámù ọlọ́kọ̀ọ́kọ́dá èdè abákanira ìtọ́lọ́kọ̀ọ́kọ́dá òun náà ni àlìmáàù òun náà ni omi alómi èwo wọ́n ní omi tí àlàáṣì ń bẹ lórí ẹ̀ lásán níbi fún àkọ́kọ́ ọlọ́kọ̀ọ́kọ́dá anígbẹ́ ti rí ẹ̀rí wọ́n ní arí àdífi àbẹ̀rọ̀záyìn àlọ́kọ́ìní gẹ́gẹ́ bí àfọwọ́n ìmọ̀ àtẹ̀lẹ́mì ní ọkùnrin lọ́ta ara bó ti kọ́ rẹ̀ wípé ẹni ọlọ́bá sàm jọba ìgbé níbo wá ní ọlọ́run ọba subhanahu wa ta'ala níbo lọ́wọ́ ṣáájú kó tó dá àrùsù rẹ̀ ìjẹ́ bí ànábì nílé sallallahu alaihi wasallam wọn ní àdúgbò àwọn sọ fún wọn yìí pé káàna lọ ọlọ́run mọ̀ tí ń bẹ̀ wọ́n làmú yẹ kò ṣe kò sí nǹkan míì tí ń bẹ lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa lẹ́yìn ìgbà náà Allah subhanahu wa ọwọ́ àṣekínni ọwọ́ àdá omi lẹ́yìn ìgbà náà ó gbé àrùsù rẹ̀ sórí omi apákan náà fà bá ní pẹ̀lú àdìsà bọ́ọ̀rù zayn àlùkọ́ ilé àásọ ìgbà wọn náà kálọ̀ kọ̀lọ́ àlùmá ṣùgbọ́n àdìsì ẹnu kùn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáàrẹ̀ sọ yìí pé kò fẹsẹ̀ múlẹ̀ asìkúdé ọ̀rọ̀ mìíràn tó tún fẹ́ jọ náà tó ń fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n àwọn àfáà àpàrà ní ẹni tí àdìsì sára ti sọ kọ ọ̀rọ̀ àrùsùn náà ní sọ ẹlẹ́ẹ̀kẹta ló táwọn àfáà àkọ́kọ́ tẹ́ tó sọ ní wípé ìtọ́nà kọ́kọ́ dá ní àrùsùn ọ̀rọ̀ àdìgbẹ̀dìrẹ́rì wọ́n ní àdìsì àbúlẹ̀ ìbámu tí òkìṣẹ́ ọlọ́pàá sọ́nà lọ́sálám ó ní Allah subhanahu wa ta'ala ó ti kọ kádàrà gbogbo ojú ọmọ ẹsẹ̀ nínú ayé ó ti dá kádàrà gbogbo ojú ọ̀sẹ̀ sùn kálukú lórí ọ̀fọ̀ yẹn fúnjẹ yọ̀fọ̀ ẹsẹ̀ kọ ní yóò sì rárá gbogbo ẹ̀ pátálọ́ ti kọ ṣáájú ó tó dá sọ́nà àti rẹ̀ ó ku àádọ́ta ọdún tí Allah subhanahu wa ta'ala tí ó ti kí ni o tí ó dà sọ́mà ṣẹlẹ̀ ló ti kí ni o ilé ti kọ àwọn nǹkan yìí wà á ṣòro alàlùmá àdébíníjọ́ tó sì ń kọ́ kí ní ìrè àdé rẹ̀ mẹ́ omi ọ̀rọ̀ yìí iná ọ̀rọ̀ tó fẹ́ wọlé jù nínú ọ̀rọ̀ àwọn ọmọ yìí pé ìtọ́lọ̀ ń kọ́kọ́ dá òun náà àrùsù àwọn nípò láti wá sí pẹ̀lú pọ́lọ́ kọ́kọ́ dá gidi àwọn afọ́nta bá wà ní ìsìnkú èyí lára àrùkọ̀ takora wọn àwọn sáà ní ńdọ́kọ̀ wọn bọ́ jọ́mọ̀ kọ́kọ́ náà gbogbo nǹkan kí ló fi kọ́kọ́ náà kọ́lá gègé ló fi kọ́ gègé ìwárè ajẹ́pẹ́ àrùsù ti ṣáájú mímọ́ ẹbẹ àdáwàṣì ti ń bẹ tẹ́lẹ̀ kí ẹ tó ọlọ́mọba subhanahu wa ta'ala ńgbà ọlọ́mọba kọ́kọ́ náà arúgbó ti wà wọ́n wá ní kó tó dá sọ́mọ̀ kó tó dálẹ̀ ọkọ̀ pẹ́rẹ́ra gbogbo àwọn nǹkan ìdílé kí ni ó kó àádọ́ta ọdún ẹ ọlọ́run ọba sùn wọ́n dára tó dà sọ́mọ̀ tẹ̀lé ọkọ̀ dára ìtòsí fi kọ́ ni kí ni kálámù wà á rúṣù wú alábìmá á rúṣù sì ti mẹ́rẹ́ omi jọ́ náà lọ kó tó kọ́ dára fa ìdán àwọn àfáà ní ọ̀rọ̀ tó múlẹ̀ jùlọ ni pé ìtọ́lọ̀ kọ́kọ́ dá òun náà nínú àlárùṣù àláràṣì ọlọ́run ọba subhanahu wa ta'ala ìlọ́dá ọ̀dá àláràṣì báyìí lẹ́yìn ìgbà náà ni wọ́n ń dáwọn kan mìíràn ní dáwọn kan mìíràn ní paríparí nínú ìmọ̀ta wá rí òun ni bí àlárùṣù ọlọ́run aṣọ nínú àwọn kótó tó kọjá yìí pé nínú bàtà ń sọ̀rọ̀ yìí nípa ọwọ́ tí Allah subhanahu wa ta'ala tó ní a ní nínú ìmọ̀tọ́ ọlọ́run fọwọ́ rẹ̀ ṣe òun ni pé ọlọ́run kà sánmà ńlẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ ọlọ́run kà ilẹ̀ ńlẹ̀ yóò kójọ wàlẹ̀ arúgbó kọ̀bátìwò ọlọ́run bá ní ilẹ̀ iṣẹ́ òun ó kó papọ̀ lọ́jọ́ kìyàmẹ́ àwọn afọwà ní bí gbogbo nǹkan ìbọ́lọ̀ bá wọn kó wọn lẹ̀ wà á rùsù lọ́ọ̀hì máa kẹ́yìn aláràṣẹ ọlọ́run ọba yóò máa sẹ́kùn tiẹ̀ o máa pẹ̀lú bọ́lọ́run bá dáhùn náà ṣùgbọ́n ọlọ́run ọba yóò sí aláràṣẹ rẹ̀ nínú àwọn nǹkan ẹ̀dá ọlọ́run tí ò ní parẹ́ inú ẹ̀dá àrùsù wa nítorí pé Allah subhanahu wa ta'ala ó fi àrùsù yìí ó gbé sómọ́ra rẹ̀ yìí pé in tó sómọ́ lọ́wọ́ bá jù ó lọ́dà àrùsù eléyìí ó náà ní in tí àwọn àfáà Chelsea bá sọ̀rọ̀ fún wa yí pé àgbà bọ́ bá ń pé arúṣù wa àgbà yí pé ọlọ́run bá gún wà sórí àrùṣì ọba tó wá rí bá a ṣe sàlàyé láti bẹ̀rẹ̀ kúkú àdópin débi ó dé àmọ̀ wa gbòye pé sọ́dọ̀ yẹn ló wà mọ́ bá wa sọ̀rọ̀ lámọ̀ wa dáwùtù ọba táyà lóyìn tá a ṣe lóyìn láti jẹ́ ìmọ̀ ọjọ́ yìí sẹ́yìn sọ́dọ̀ ni ó wà fún wa lámọ̀ wa ní ẹja fi tẹ̀lómi ìwò náà fa ìdá ìta fi máa jẹ́ mùsùlùmí ìta afẹ́ mú jáde ní okútùbà ní wípé a ti mọ ọlọ́run bàbá yìí àti mọ díẹ̀ díẹ̀ nípa àròyìn rẹ̀ ó tóbi ju ẹni ẹni tẹ́yẹ̀ lè ronú sí lọ ó tóbi ju òbí yẹn lọ ó tóbi ju àfẹ́ yẹn lọ ó tóbi ju mọ́mù lọ ó tóbi ju lórí yẹn lọ Allah subhanahu wa ta'ala bó ṣe rí láti ròyìn ẹ̀ níbàámu sí bọ́lá ọ̀tá mi lè sọ yìí èèyàn wà mọ́ ẹgbẹ́ lọ́wọ́ bá tóbi nínú ẹ̀mí ẹ̀ kọ́dà àwọn afáàní ní dùn àti àwọn onílé máa ṣe òun ní kí wọ́n máa bẹ̀rẹ̀ òun pé ìwọ́n ọlọ́run bá ìjì àlè tàbí ìmọ̀kàfẹ́ kò lóbìnrin ọlọ́run jọjá rè jẹ́ kí títóbi rẹ jọ wà ní ẹ̀mí wa torí pé tá a bá ti ń mọ̀pọ̀ lọ́wọ́ bá tóbi a máa gbọ́rọ̀ rẹ̀ lékè gbogbo nǹkan eléyìí náà níbi tí a fẹ́ dúró sí lórí ọ̀rọ̀ àsìmọ́wọ̀sífà àbí Allah subhanahu wa ta'ala kọjọ́ ọjà rẹ̀ ó fún wa láwọn àgbóyè tá a sọ yìí ó sì jẹ́ kí títóbi rẹ̀ kó wà lẹ́mìí wa ká lè mọ ẹjẹ́ tí ó tẹ̀lé bàbá sẹ̀rẹ̀ ká lè wà lẹ́jọ́ bá àdàbí sàlámù wọn tó àlùjẹ́ wà á lọ́mọ ìlànà allah anna allah subhanahu wa ta'ala amarakum amrin بدأ بنفسه ثنى بملائكته وقذف بكم قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي والذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم القائل في منقلتها الثابت الصحيح من نسي صلى علي خطي باب الجنة اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا اللهم صل وبارك عليه وعلى آله وأزواجه وذرياته وتابعين له بإحسان إلى يوم القيامة اللهم صل وبارك على محمد وابعثه في مقام المحمود إنك ولي القدر عليه اللهم ربنا أرنا حق حقا وارزقنا اتباعه وارنا باطلا باطلا واثبت اللهم اجعل في قلوبنا تعظيمك اللهم اجعل في قلوبنا تعظيمك اللهم اجعل في قلوبنا تعظيمك يا ارحم الراحمين اللهم بيض وجوهنا يوم تجد وجوه العائد ابصر وجوهنا يا ربنا ابصر وجوه عليك يا رب العالمين اللهم ربنا عاسنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه الاخيار قوم الى يا يرحمكم الله Thank you. الله أكبر الله أكبر أشهد أن لا